اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون ما ذكره الذاكرون وغفل عن ذكره الغافلون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فهم ولا مباوة أبا الله ọba tí yóò ń darí gbogbo àgbáńláyé ní òǹkà gbogbo àwọn tí wọ́n rántí ọlọ́run ọba wa àtìgbà tí wọ́n rántí ọlọ́run àwọn dúpẹ́ fọlọ́run ọba ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lérí oore tó ṣe fún wa àbẹ̀lọ́wọ́n ọba nínú àánú rẹ̀ àti agbára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àrí àpadà sí ibú kọ́lọ́mọdé àrí àpadà sí ìgbà kọ́lọ́mọdé àpadà sẹ́yìn nínú ẹ̀sìn gbogbo oore tọ́lọ́wọ́n bá ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa nínú oore ayé àtọ́rí ẹ̀sìn ọlọ́mọdé ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run adébúwa Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí wọ́n ní kí ká fi bá sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni algafulatu asbabuha wa alamatuha wa ilajuha ìgbàgbéra sínú ayé ni wọ́n ń pè ní algafula. ìgbàgbé tí a wá ṣe nínú ayé ni wọ́n ń pè ní algafla àwọn Yorùbá wọn máa ń pè ní ìfọnúfọra kí ni àwọn nǹkan tí máa ń fa kéèyàn ó gbàgbéra sínú ayé kọ́mọ̀ mójú tó ń ti ọlọ́run ọba aláàtórí ẹ̀dá lẹ́yìn náà àwọn àmì wo la rí lára wa tá a fi mọ̀ pé a ti wà nú àwọn tí wọ́n fọnú fọra àwọn àmì wo láàmú arí lára àwọn èèyàn tá a fi máa pè wọ́n sákèsí pé à lágbájá ayé ti ṣe kíni ayé ti gbé lọ. lẹ́yìn náà wà ìlàjò ha kí wọ́n á ní àwọn solution téèyàn bá ti bọ́ sínú gáfìlà téèyàn bá ti bọ́ sínú ìgbàgbéra ìfọ́núfọ́ra ìgbàgbé táwa ṣe láyé àlìgáfìlà tó àwọn àlùfáà wa wọ́n ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ ìyá tẹ́ríkù máa hùwà wájibó ní àdàlẹ̀ ìsáni fẹ́ ìlú òun náà ni kí èèyàn gbéjù sílẹ̀ àwọn nǹkan tó di ọ̀ràn èèyàn lérí ọmọ èèyàn láti ṣe nínú ayé tọ́lọ́wọ́n bá aláàpá wá láti ká wá ṣe láyé kéèyàn ó gbéjù sílẹ̀ kọ́ mọ̀ ṣe kọ́ mọ̀ wá ṣe nǹkan mi. ìsìn ìdáadá ni hayatul abadiyatul akhira àwọn nǹkan tó jẹ́ pé òun ni ó jẹ́ ìpalẹ̀mọ́ fún wa èsì ń pa tó jẹ́ pé òun ní ọ̀ṣokùnfà ìgbádùn gbére tábà kú ní ayé tábà bọ́ sí áhẹ́rà ẹ̀dí tó yorùbá yẹn sọ ẹ̀sìn ọlọ́run ọba ọ̀ràn yẹn ní lérí wa kẹtẹ̀ láti ọlọ́run ọba ọ̀ràn yẹn ní kéèyàn wá fi sílẹ̀ kéèyàn ọmọ wa gbájúmọ̀ nǹkan míì nínú ayé wọn ní bó ṣe wà yẹn a ah, ó kó ayé jọ àmọ́ kì í ẹni ẹni wọ́n pè ní algafil nígbà mi wá ní bó ṣe wà yẹn ẹ̀kọ́ kan ní máa ń ráyè sílọ́hún lóòótọ́ ní máa wájú mọ̀ ní sì máa wáyé dì yóò ti gba àgbà ẹ̀rọ làmọ̀dá yóò sì lọ múra náà wẹ̀ àmọ́ bó ṣe wà yẹn kò kí wá kí irun jàmá algafla ẹlòmíín tiẹ̀ òun kírun jàmá àmọ́ kò ní kàtìkàdù tó bá ti kírun tán sàlámù alẹ́kùn báyìí ó ti gbé fóònù ń lọ kọ̀kàkárò láàárọ̀ kọ̀kàárọ̀ lẹ̀ òun náà kọ́ ìndàhú algafla òun náà fọnúfọ́ra ìfọnúfọ́ra yẹn nípa jura wọn lọ ni kọ̀ wá sẹ́nìkan níbẹ̀ nínú ayé tá a wà yìí gbogbo wa tá a jòkólẹ̀ yìí tí ò sí nínú algafla àmọ́ àwa dúpẹ́ tọ́lọ́wọ́n bá aláwo ní kí tiwa ó burú jáì àmọ́ algafla ń bẹ lára gbogbo wa afẹ́ni tí o bá sí nínú ayé ọlọ́wọ́n dúpẹ́ o gbogbo yìí dáa ti ń ṣe lọ́jọ́ ojúṣe wa nínú ẹ̀sìn ọlọ́mọ́tàjà ni máa ṣe lọ àwọn yìí dáa ti máa ń ṣe tọ́jú pé káfúlà ló fà á ìfọ́nufọ́ra ló fà á ìgbàgbéra ló fà á àbẹ̀ọ́lọ́ nínú àná rẹ̀ kọ́lọ́mọ́tàwájí ọlọ́mọ́tàjà máa ṣojúṣe wa kálíbà pípíà àti dé sí inú àdìjánà ọlọ́run ilé ìgbére wọn ní ilé ayé ní ilé iṣẹ́ òun náà dárò ní jẹ̀sà ẹ̀sán téèyàn bá ti wá tètè tají gbogbo báyé ṣe ń lọ tí ń bọ̀ yìí yóò máa wá dìyàn lọ́wọ́ owó a máa di ẹlòmíì lọ́wọ́ òṣì a máa di ẹlòmíì lọ́wọ́ àdáwò a máa di ẹlòmíì lọ́wọ́ ìgbádùn ayé a máa di ẹlòmíì lọ́wọ́ ẹlòmíì àìríjẹ nídìí lọ́wọ́ ẹlòmíì jíjẹ pọ̀ ìjọ́jẹ ó ti pọ̀ jù ó ti wá jẹ́ òun ló tún wá di lọ́wọ́ ní òjò ráyè ṣe ojúṣe rẹ̀ tọ́lọ́run aláàánú kọ́ wá ṣe ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa. wọ́n ní ìṣègàlù bíi dúnìyà kábíyèsí lérí ayé ni wọ́n ń pè ní alkafula ìfọ́nufọ́ra mọ̀lágbájá kí ló ń ṣe nu ayé ọlọ́run káyé jọ ni. àárín ọmọ sálásí ó ní ẹ máa bá abẹ lọ́hùn tọ́ka wọn bá balẹ̀ àwa náà ṣe kí ni àmọ́ àwa kírun pẹ̀lú yín wọ́n tó kúrò fàtìhà kéèyàn máa ti káàkiri kọjá pé design ń bá káàkiri nínú ayé kí ni mo fẹ́ wọ̀ kí ni mo fẹ́ gùn kí ni mo fẹ́ kọ́ àpótí tó sì ṣègbọ̀nsẹ̀ ní tọ́lẹ̀jì rẹ̀ àti ni ti bá a inna bàtà fi ṣèyàwó ṣẹ́fà ọ̀dà ni <laughs> láti italy ni ti kí ni wọ́n ti a yóò kó sọ́wọ́ yóò kó sọ́rùn yóò máa nìka kínú ayé yóò máa rojọ́ lábẹ́ igi wọ́n máa gbèrú kò ní lọ mọ́sálásí fọ́dà lèmi ọgbà rẹ̀ wọ́n ní àtìṣègálù bìdúnìyà wọ́n sókòrò fàtìhà àti ẹ̀sọ́ ayé ilé mi ti di iye báyìí fáàrí mọ́tò mi ti di iye báyìí mo ní acres of land hectares of land kọ́dà orí omi làwọn akọ́lé sí ẹ̀kú náwó <laughs> alikafla ọjọ́ lọ gbogbo wóróworó wọn ra wọn fi ń kọjọ yẹn kò ní sáǹfààní fún tọ́wọ́ bí dákẹ́ ń sin o. à ń ta àkíkí mọ̀lẹ́dọ́ ti là wọ́n wá kí ara bọ́nú ayé òní patí ọ̀la ilé oníjó oníjọ àwọn kan rìn káàkiri inú ayé ọmọ ya gèlè káàkiri ọmọ rìn ká ètò ayé làwọn mójútó wọ́n fẹ́ rago kan sìn ago yẹn five million naira ni wọ́n ń tà lẹ́yìn náà kọ́ agbo ní rọ́bà oní two thousand náà àsìkò náà làwọn méjì ọjọ́ sọ kí ni ni wọ́n jọ sọ àsìkò kan náà wọ́n jọ sọ àmọ́ ẹ wá wo tí mo wọ̀ ẹ wá wo tí mo jù ẹ wá wo tí mo gbé sára ha àánú rẹ̀ ń ṣe mí o ọba dákẹ́ gbogbo tó ń kójọ yẹn kò ní sàǹfààní fún ọ ní àkàrà ọlọ́mọsà musa tawájí allahumma la taj'alna min al allahumma la taj'alna min al ọlọ́run mọ̀ fìyà sínú àwọn tí wọ́n fọ́nú kọ́ra o àwùjábọ̀ aláwọ̀ alẹ́ ní sáàni ní ìmáà nàbí ìwà ìbàdẹ́ta wà tó àtà wà mírì ọlọ́run bá aláṣẹ lọ́rọ̀ yẹn fún wa yípe ilé ayé tá a wá yìí òun ṣe ní ọ̀rọ̀ yẹn fún wa kí lóun ṣe lọ́rọ̀ yẹn káwá gbàgbọ́ káwá káwá mójútó tawhid la ilaha káwá mọ̀túnmọ̀ rẹ̀ kádẹ̀ ṣiṣẹ́ tọ̀ tọ́lọ̀ ká sì máa sè é ní gẹ́gẹ́ bó ṣe mú wá fanabuwa muhammad sallallahu alaihi wa sallam ọ̀tọ́ àtà àwọn amírí yìí ká lè máa tẹ̀lé àṣẹ rẹ̀ máa ṣe ká máa ṣe má débẹ̀ ká kú mbẹ̀ ètò ọlọ́run ọba aláàtòrí ẹ̀dá wa wáṣẹ́lẹ̀ ayé nìyẹn ẹ̀dá bá ti wá pàátì tó ní ẹ̀dá kan fún un lẹ̀ pẹ̀lú gbàgbọ́ ẹ̀dí kò wọ́n gbà tó bá wù ú gbọ́ ẹ̀sẹ̀ fún un lẹ̀ pẹ̀lú ayé wọn ṣe ẹ̀yin lẹ́ẹ̀ bá wọn ń sáré ọkàn yín gaflan ẹ̀dẹ́ yìí gbàgbọ́ òun ò sì bá dà àwọn nǹkan bẹ sẹ́ńdé olókọ mùsùlùmí nínú Ramadan àwọn ìgbà rẹ̀ <laughs> bá a ṣe máa ń dààmú káàkiri ẹ kàn rí wọn táwọn náà tí wọ́n máa ń ṣe gúrú kẹ́kẹ́ ọgbà rẹ̀ kọ́lá ìbẹ̀ ní àwọn olówó ti ìgbà rẹ̀ ńlẹ̀ Yorùbá ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́wọ́n bá ní ọba yìí ti ṣe ní dandan ipe ẹ̀ gbọ́dọ̀ sin ẹlòmíì ilá ìyá àbòun nìkan ìyá àbòun nìkan ṣoṣo Allah Allah òkè sọ́nà lọ́wọ́ òun nìkan ló sì wà bí dọ̀wà àwọn àmọ̀ kó ṣe rí gbogbo ohun tí ń lọ sí ń bọ̀ yìí náà ló jẹ́ àmọ̀ pé nìkan bẹ lókè tí ń kọ̀ǹtúrò rẹ̀ nígbà ìjọba dé sí gbogbo àti àníkangara wa àníkàlọ́mí ọ̀wá ní òsẹ́ni tí ń ra òjò bóòlù tó ti wá bọ́lẹ̀ otherwise tó stop that is atẹ́gùn fẹ́ ọ̀rọ̀nú. ọlọ́wọ́bá ni wọ́n máa umiru illa liya abudullah ọlọ́wọ́bá ni àgbà wọn láṣẹ kan sí kankan láyé illa liya abudullah àbí kan wá sí Allah ẹyọ kan Allah Allah nìkan mukhlisina lahu ddin òun nìkan ni ká máa sìn ká màmá ikhlasan lillah hunafa kí wọ́n sì jẹ́ hunafa ọlọ́run ní agbọ́dọ̀ jẹ́ hunafa ẹ̀mọ́dágbé ní hunafa òun ni plural hanif ẹni bá ti bí makọ́sọ ní hanif ó kọ́ tó dání hunafa ni àwọn hanif tó ṣe kíní tí wọ́n pọ̀ abo rẹ̀ ní hanifa làbá wa fi ń jẹ́ abu kíní abu hanifa ọlọ́wọ́n bá ní gbogbo ìrẹ́gbẹ̀ẹ́ jẹ́ hanif ẹ gbọ́dọ̀ jẹ́ hunafa hunafa hunan muwahidin ọlọ́wọ́n bá ní kẹ́ jẹ́ ni tó mọ ọlọ́run lọ́kàn tó lè gbọ́ ọlọ́run lọ́kàn tí lè ń sin ọlọ́run lọ́kàn tí ò wá mú orogún pẹ̀lú ọlọ́run níta wá sí láyé ni ẹni tí bá ti ń bọ̀ ògún ti ń bọ̀gí ẹ àdìgáfúlà àti dání ti kún nǹkan sí lágbádá ayé ti bàjẹ́ ayé ti ta ọlọ́wọ́n bá ní kẹ́ jẹ́ mu wáhidùn wọ́n yóò kí inú sọ́lá tẹ́bà tí wá jẹ́ ẹni tó gbàgbọ́ tán ìtókù oníkẹ́ máa ẹ̀mà kírun àsìkò òru lọ́mọ retí ọmọ pílánì gbogbo nǹkan márùn ọmọ pílánì ìrún gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ọ̀rẹ́ ènìyàn lè dọ́dọ̀ ẹ lágbo kan àsìkò súrì ni ọ máa retí mi lágbo méjì ìrún ní ọmọ adíṣẹ́ rẹ lọ́wọ́ kì í ṣe iṣẹ́ ní ọmọ adírun lọ́wọ́ wọ́n tọ́lọ̀ bá ti sànú tó bá ti bá débẹ̀ òun ọlọ́run ti sànú ẹ̀ nínú àrùn kínní àdìgàfìlà. àwọn yẹn ń bẹ ní mítìn pẹ̀lú president nàìjíríà wọ́n tẹ̀ ń dìde wọn lọ lè kírun nínú àwọn ẹ̀dá ọlọ́run tá a fojú rí báyìí ẹ̀sà àbí ìtọ́ bá ń gbọ̀n yóò dìde ọba tí èdè nídìí fífi ń tọ́ yàgbẹ́ tí wọ́n excuse kò sí wọ́n excuse ẹ̀ nígbà tí ọba fẹ́ ìsì ara rẹ̀ bóòlù àsìkò òun tó bóòlù àsìkò òun ti wá tó tọ́wà ní ọ̀gá ń bẹ wájú wọn làwọn afá ń bẹ lóde ibo làfá yìí ti kéwù tiẹ̀ tásìkò sọ̀dá fi tó tó fi tó ṣe nǹkan mí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wáyé kì í mú sọ́lá àwọn tí wọ́n máa ń tẹ́wọ́n ṣe láyé tí wọ́n ní gáfúlà àwọn ni tí wọ́n kírun wọn kì í bèrò ṣeré wọ́n tó zaka wọ́n á sì máa tọrẹ wọ́n máa yọ zaka wọ́n zàlíkà ọlọ́run ọba ní eléyìí ní ẹ̀sìn tí ó dúró déédéé o ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí wọ́n máa wú mi rú àpáyín láṣẹ kẹ wá ṣe kankan láyé àfi lè ta sọ yìí ọlọ́run pa wá láṣẹ ẹni tí máa ti wọ́n ń ṣe ọlọ́run ti sàánú ẹ̀kọ́ nínú gáfúlà àmọ́ ẹni tí kò kírun làkà owó rẹ̀ kò tó ayé ṣe ṣé lọ́run ọ̀dẹ̀ tó ayé ṣe náwó àwọn ẹ̀sìn wa o kírun kọ́dẹ̀ tún àlámọ̀rí àwọn èèyàn ṣe ẹ gbowó fáwọn tí ò ní káwọn náà sẹ̀mí gbádùn ẹbí ìsìlámù ni ó lé lérí nìyẹn ẹ̀sìn ọlọ́run àti charity ẹ̀bùn kan fáwọn èèyàn ẹni tí ó sàkájọ sí ìwọ́wọ́ jẹ kí ni wọ́n máa ti jama yọ máa ti sàárà ọlọ́run bá ní ẹ̀sìn wa nìyẹn o bí inú lọ́kọ́ yìí mà àdìmúsùlùmù yẹn tẹ́lẹ̀ èmi bára mi sọ̀rọ̀ yìí tí wọ́n ń ṣe wá sí fẹ́yìn náà yìí pé gbogbo wa ẹ̀jí kalọ̀ lè fura lẹ́yìn náà rojú àìlẹ̀dúnìyà bá dẹ̀ àlàmá tìlmọ́tì mustahil kò sí padà wá tún ṣe mọ́ bí màláìka kú bá ti yọjú o ẹ̀dákun ẹ̀yọ̀ ń dá fún mi ẹ fún mi just one minute kí n ṣe fẹ́rí kalẹ̀ ẹ mi ní just one second kí n ṣe fi change ìgbàgbọ́ mi kúrò nínú ṣẹ̀ṣẹ̀ bọ́ sínú Islam wọn ní kò ní rọrùn mọ́ ẹ̀dákun ẹ̀sìn fún mi just one year kí mi ò ṣe lọ́mọ́ká ọdún tí ń bọ̀ Ramadan ọdún tí ń bọ̀ wá ṣe bá mi wáyé kí mi náà gbà wọn ní bí àpẹẹrẹ kú bá ti dé kò sí wá tún ṣe mọ́ ọlọ́wọ́n bá ní hàtà ìdájá àdáhùn mọ̀lẹ́máwòtù ọlọ́wọ́n bá ní gbogbo ìgbà tí àmì ikú bá dé àlùmọ́tò fún náà àlàmọ́tò mọ̀lẹ́máwòtù tòtí ìbá ti kú kò lè sọ̀rọ̀ mọ́ ayé àlàmọ́tò mọ̀lẹ́máwòtù ọlọ́wọ́n bá ní tí àpẹẹrẹ èèyàn fẹ́ kú láyé bá ti ń ṣẹlẹ̀ síyàn kọ́ làárọ̀ bèrè jù ọ́n àwọn tí wọn ò ní kan ṣe tí wọn ò rẹ́sìn ṣe wọ́n mọ̀ wá sọ fáwọn màláyíkà kọ́ọ̀lá rọ̀bìrì jẹ̀ ọ̀ọ́n wọ́n ọlọ́run ọba dákùnbà mi sọ fún wọn ó ní kí wọ́n dẹ́mi mi padà ó ní kí wọ́n má pa mí làálì àmàlù sọ́ọ̀lẹ̀ àrùn fi máa tara bóyá mo lè ní opportunity láti ti ṣẹ̀rì kan nínú àwọn ṣẹ̀rì tọ́jú ọ̀ràn àyàn tó yẹ kí n ṣe kí n tó kù láyé nínú àwọn ọ̀ràn àyàn tí mo gbé kalẹ̀ tó yẹ kí n ṣe mo gbé ìmánì kalẹ̀ mo gbé irun kalẹ̀ mo gbé àwẹ̀ kalẹ̀ mo gbé àwọn iṣẹ́ olóore kalẹ̀ yìí ṣe ẹ dá mi padà ẹ dá mi padà kàlá ìnáhà kẹlìmà kàlá ìnáhà kẹlìmà tó ń huwa kọ́ ìlú ha ọlọ́run bá ní kẹlá ìtumọ̀ ni pé ọ̀rọ̀ ti kọjá bó ṣe sọ yẹn àṣírò ẹ̀fẹ́ nìkan rí kẹlá kò lè rí bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn tó sọ jáde lẹ́nu yẹn ọ̀rọ̀ lásán tí wọn ò ní gbọ́n tí sọ dépò tí wọ́n gíláǹtì di ìtọ́ ń fẹ́. wa min wara'ihim barzakun ila yawmi yub'athun ọlọ́wọ́n bá ní ó ti dé barzakun ẹ̀mí ti bọ́ nínú sàárè tó wáyé kò ní jáde sílẹ̀ ayé má ó ti jọ́ o ila yawmi yub'athun ó di ìjọ́ a bá gbé wa dìde kó tó nàró padà wọ́n bá ti sọ ṣítẹ́ ò lè wá nú lẹ́yìn mọ́ ó ti jáde kìí àmọ́ kọ́lọ́hún tó gbé e ìdílé mẹ́ lẹ́gbẹ̀ẹ́ tọ́wọ́ wa fún síláṣà àdúgbò yín tọ́wọ́ adúrún kí tí wọn náà tọ́wọ́ máa ṣe sàrà tí wọn náà tọ́wọ́ máa gbà àwẹ̀ tí wọn náà tọ́wọ́ máa ṣe dáadáa tọ́wọ́ máa ṣe báadáa tọ́wọ́ máa ṣe káàrù tẹ́mi bá ti bọ́ iṣẹ́ ti pin nítorí àwọn àmọ̀jọ́ mi ẹ̀bọ̀ jẹ̀mọ̀ àyẹ̀wò àmọ̀jọ́ tẹ́mi ẹ̀bọ̀ yìí náà ni ọmọ dẹ́rù bá kálukú ọba ní yọ̀pẹ̀ ìjọba pẹ̀ mọ́ńkọ́ ọmọ yàrá sọ́tù almominun aya 100 lọ́wọ́ wa láti ń kí wọn lọ kọ̀dí hazara lọ́wọ́ abdá min al-ghafla ti fi aya ti kẹsìrà wọ́n ní aya pọ̀ rẹpẹtẹ tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó tún pè wá sáké sí pé ee wala takun min al-ghafilin ọlọ́wọ́ bá ní ẹmọ́ máa wà nínú àwọn tí wọ́n fọ́nú fọ́ra àwọn tí wọ́n gbàgbéra sínú ayé ìgbàgbé ta wá ṣe láyé ọlọ́wọ́ bá ní ẹmọ́ máa wà nínú wọn wala takun min al-ghafilin ọlọ́run sọ bẹ́ẹ̀ fún anú kọ́ra ọlọ́ọ̀bá tó ní ìkìtàdà bẹ̀lì ńlá ti ìsáàbò ohun ọlọ́ọ̀bá ní àsìkò ìṣirò iṣẹ́ nìkọ̀ọ̀kan yín kò jìnà mọ́ o gbogbo àwọn tẹ gbélé ayé ṣe ìkìtàdà bẹ̀lì ńlá ti ìsáàbò ohun àwọn àṣírò ìtẹ gbélé ayé ṣe ọlọ́ọ̀ni kò pẹ́ mọ́ o ẹ̀yin lẹ́rọ pé ó jiyàn o kò pẹ́ mọ́ o wọ́n hun fi gẹ́fúnlá ti mú rí dùn láwọn èèyàn bí àsìkò ìṣirò ọgbọ́n tí wọ́n rí sí ń ṣe kí ni ìṣe ń súnmọ́ wájú bẹ́ẹ̀ náà ni wọ́n ń wọnú ìfọ́nufọ́ra nínú ayé àwọn òfin bàbá ẹ máa ń ṣe kìyàmù tẹ́lẹ̀ kí ló wá dé ó ní fóònù tó ń fẹ́ ràyìn náà ni pé òun lọ́nu sùn mọ́gbọ́n ń jẹra fóun nígbà tí ajé ajẹra fóun ò rí lẹ́kítọ̀ gbọ́ mọ́ nígbà wọn ti wọnú ẹgbẹ́ gúrùpù tí wọ́n wà yẹn wọn ò sí rí hálíkọ̀ lọ́mọ́ wọn ní bàbá náà ráyè wá kírun jàmáà mọ́ kí ló dé wọn ni wọ́n fi wọ́n jọba wọn ni àbúrọ́dà àti lórí tààrí láàrí ní mọ́ṣáláṣí à wọ́n ní ó ti gba kọ́ńtíráàtì lákànṣe kọ́dà àwọn àtàwọn olóṣèlú wọn ń ṣe kíni àwọn ni wọ́n jọ ń ṣe báyìí dáadáa bàdì náà ṣe é sáàbù hàn ọlọ́run lásìkò iṣẹ́ àsìkò ìṣirò iṣẹ́ ò ní pẹ́ mọ́ ó súnmọ́ wà hùn fi gàfúlá tí mú rìdùn ọlọ́run ọba ní àwọn ọmọ yẹn ti ń bẹ nínú fọ́nufọ́ra yẹn náà mọ́ rìdùn tí wọ́n kẹ́yìn sí tọ́lọ́ òní ni wednesday àbí ṣé ìbá ti pé ọlọ́run yọ gáfúlà kó náà rọ̀ wọn tá a jòkó lẹ̀ kéèyàn máa ṣe wá sí níjọ wednesday lásìkò tí àwọn èèyàn darí ibi sẹ́fọ̀ tí kálukú náà lè sinmi àánú ọlọ́run la rí gbà ẹ̀yìn ẹ̀dá wò lẹ́kọ̀ọ́ wípé ẹgbẹ́ ti wá àtijọ́ monday ọkàn wa rọ̀ ni wà àtijọ́ sunday kan tí wọ́n wá àfàwọn kọ̀ọ̀kan tó náà bá sàánù àmọ́ tàbí fẹ́ joyè abẹ́ ti pati wàlímà koran kálíkù ọmọ dáná ọmọ wọṣọ wà hún fi gẹ́fúlá tí mọ̀rin dùn wá sí wọn sí mẹ́gàn gbọ́ oúnjẹ tó jẹ ló ṣe kí ni ẹ̀ lọ pàtàkì. àlàmbíyá ayọ̀ alákọ̀ọ́kọ́lọ́ wa àlàkìtàrí àfi gẹ́fúlá ẹ̀yin bàbá wa yìí yá wa mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo bí mi náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí mo bára mi láàrin yín aláwọ̀ ìjìnà fi mọ̀ ní ọlọ́run kó fèmí náà sáàrin yín kó fi gbogbo àmọ̀nà ọlọ́run tí ó yọ wọnú koran pé ọ̀pọ̀ tí àwọn ẹ̀dá ọlọ́run bá nínú ayé àwọn tí wọ́n pọ̀ jù láyé nínú gáfúlà ni wọ́n máa wà àwọn kọ̀ọ̀kan lọ́lọ́run máa yọ àlùgáfúlà dáhùn hòtẹ́ẹ̀lì àrùn burúkú ni àwọn táàrùn yẹn máa ṣe máa pọ̀ jù nínú ayé àwọn díẹ̀ ní ọlọ́run bọ́ sànú tí gáfúlà ò ní dà wọ́n láàmú ọlọ́run bá ní ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس ọlọ́wọ́n bá li jinni àwọn ẹ̀dá kan tí wọ́n ṣiṣẹ́ jahannama àwọn ọlọ́run jahanama dá jahannama lẹ̀ fún wọn kathiran wọ́n wá pọ̀ gan min al nínú àwọn ìjànú àti nínú àwọn èèyàn wọ́n

láàyè kọ́hù nàbí ha àwọn ọkàn yìí láàyè fàhámù nàbí ha wọn ò fi gbàgbọ́ yẹ̀sìn ọlọ́run wọn èèwà bí wọn ti gbàgbọ́ yẹ̀sìn ká kọ́kàn wọn lè bá ṣe kíni kó lè bá rọ̀ wọ́n làhùn ayúnú láàyè bẹ̀sùrù nàbí ha ọlọ́run bá ní wọ́n dẹ̀ ní ojú ẹgbẹ́ wọn kú àbúrò wọn kú ọ̀rẹ́ wọn kú wọ́n dé tẹ́ wọ́n tó máa wọ́n máa fa sìgá nítẹ́ <laughs> wọ́n máa kọrin nítẹ́ yóò máa rẹ́rìn yóò máa wọn ní kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló sàwọn yẹn aláwa ni a ní kí bọ́lẹ̀ ẹja lọ adì ọlọ́run gbogbo wa wọn ní ti kó wọn ní ti kí òkú bọ́lẹ̀ tí wọ́n ti máa béèrè fún aṣọ wo làwọn fẹ́ ṣe kí ni aṣọ wo làwọn fẹ́ mú ìyá ti wájà bàbá kan ní ìlú Abẹ́òkúta nínú àwọn oko lábẹ́òkúta bẹ̀ àwọn ẹni ẹlẹ́pọ̀ lábẹ́òkúta kọ́lọ́ máa kẹ́wọ̀n. bàbá ò kírun ọmọ náà ò kí bàbá wa ń pọ̀ káàkú nínú ilé ẹnìkan wa ń kọjá lọ wọ́n wá ń béèrè lọ́wọ́ ọmọ yìí pé bàbá ń kọ̀ òun ò rí wọn lánàá ó ní bàbá wà ní yàrá ń pàǹkì lọ́wọ́ ó ní bàbá òun ń pàǹkì lọ́wọ́ bàbá ń pọ̀ káàkú èyí tó fi jòkó sí bàbá rẹ̀ jọ́mọ̀ ní la ilaha illallah ṣé bàbá náà ṣe láàyè láàyè láàkọ ó ní bàbá mákè lọ́wọ́ nulẹ̀ kí bàbá yọ máa pọ̀ ká kú kọ́ bó ṣe máa ṣe nígbà àgbẹ̀fúlà ó rí báyìí ó rí kú báyìí sí ọtí bẹ́ẹ̀ ọ̀gá sí kankan gbé ikú tọ́pọ̀ bàbá yọ padà pàwọ́ náà ọ̀dẹ̀ sáájú rẹ̀ tó ṣe pé láyé lẹ́nu láti lẹ́nu òun retí kí bàbá dákẹ́ kí lọ́lẹ́ ra ọ̀dẹ̀ máa gbowó àjọ owó tó náà ti dá fáwọn èèyàn ìgbésí ayé rádaràdá táwọn èèyàn ń gbénu ayé ni ọlọ́run bá ní wọ́n rí sánmà wọ́n rí ilẹ̀ wọ́n rí gbogbo àmì ọlọ́run wọ́n fojú rí láàyò bí sùn nàbí ha àmọ́ wọn ò torí ẹ̀ ronú wọ́n láhùn àdánù wọ́n sì wá létí láàyè sùnmà òun nàbí ha àmọ́ wọn èdè gbòdodo orin làwọn máa ń gbọ́ orin pàṣọ láyé sùnmà òun nàbí àlàkà wọn kì í dín gbọ́rọ̀ ọlọ́run ṣàyẹ̀dẹ̀ ṣùgbọ́n kéwàá òun nìkan ọmọ gbọ́ nù tó bá fi ẹ̀fì ṣe tí láàyè sùnmọ́ àwọn ònà bíi àkèé sàlù kùránì ní gbọ́ kìí ṣe wá àti kìí sọ̀rọ̀ ọlọ ìgbọ́kúgbọ́ hip hop fújì àwọn ìbẹnu ayé wọn bá kalẹ̀ sí ìlú kan tí wọn bá mìíràn jòkó sí a èyí ó pè é sí ẹranko làwọn olóyè àbáwọn èèyàn àmì kírun oyé wọn ní sí lọ́hùn ọlọ́wọ́n bá ní wúlá ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí mo sọ yìí àwọn tí mo ní mo ti kọjá àlámàkalẹ̀ fún wọn yìí wọ́n pọ̀ rẹpẹtẹ ọlọ́run ní gbogbo wọn wọn yàtọ̀ sí ẹranko balẹ̀hùn mu àdọ́lómìnà dáadáa ọlọ́run wá ní kọjá àdáhùn tó bá wọn àbí orí burúkú tó bá wọn ga ó tún ju ti kéèyàn jẹ́ ẹranko lọ wọ́n tún sọnù jẹ́ ẹranko lọ ẹranko tún dáa jù wọ́n lọ èèyàn dẹ̀ ni wọ́n wọ́n dẹ̀ pọ̀ nù ayé ọlọ́run ní àwọn tí tí wọ́n tún burú níta ẹranko lọ́pọ̀ nù ayé o àwọn àwọn ẹranko ni wọ́n máa ṣe kí ni ni wọ́n máa wò ẹ má jọ ọjà yín lẹ́nu ẹ̀yin ni kẹ́ máa dúpẹ́ dín. ọ̀la ayíká humul ghafilun ọlọ́run ní àwọn tá a wí yìí kò sí kankan tó ní wọ́n yà bí wọ́n ṣe yà yín. wọn ò gbàgbọ́ yé wọn ò rí náà wọn ò gbọ́ nǹkan tó dáa òsì tó fà á humul ghafilun torí pé wọn mójú tẹ́sán ọlọ́run ọba suratul A'raf aya one seventy nine kọ̀dí yàtọ̀ àbádo sọ àlèyé ní fi gẹ́fìlà wọ́n ní kámáwá gbàgbé ara wa náà àwọn àlùfáà wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ń gbìyànjú láti dẹni rè tá a ń gbìyànjú láti ṣe súnà tá a ń gbìyànjú láti ṣèbáàdà táwọn náà fẹ́ dẹni rè ni ọlọ́run wọ́n ní gáfìlà máa ń wá sọ́dọ̀ tiwa náà o láti sọ̀rọ̀ àná mọ́ yẹn dàdàkàrú àmọ́ lọ́wọ́ bá máa ń sàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni rè tó jẹ́ pé àwọn tètè máa ń pera wọn padà gáfúlà yẹn inú ọkàn rẹ ni ó ti jáde ọba dá àwọn àsìkò kan ó ṣe kìámù lélẹ̀ rẹpẹtẹ lójoojúmọ́ lọ́mọ jí lọ́mọ jí ọba dá àwọn àsìkò kan ó jí padà ó tún daṣọ borí ìyàwó jẹ ọgbẹ ọyà owó dàkún fún mi lẹ sí kíláàsì wọn di ajé àwọn lọ́yà wọn ní ẹja pọnmi sí àṣàrà ẹja dájọ ó ní àgbo ẹ jí mi lẹ́ẹ̀kejì mọ́ o sọ̀rọ̀ yẹn <laughs> kí ni ṣe alákùnrin àti alábìnrin ẹni wọ́n jí dìde òjì yẹ kí ni ṣe àlùgáfìlà ó sì mọ̀ pé tí wọ́n bá ń ṣe lóòótọ́ rẹ èyí tó ń ṣe lóòrùn yẹn náà èyí tó bá ti ṣe wọn ní ṣèrò rẹ mọ́ ọlọ́run bá ní iná lẹ́bí iná tọ́kọ̀ ò ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pààyọ ọlọ́run ìdá mọ́sá òmùtọ́ ìfúnmínà ṣàyìtọ́ gbogbo ìgbà tí èròkèrò tó bá wá bá wọn látọ̀dọ̀ èṣù tazakkaru wọ́n rántí ọlọ́run èrèkèrò nípa ọlọ́run àbí èrèkèrò nípa àwọn ẹ̀ṣẹ̀ tá a ti fi ṣílẹ̀ tá a láṣẹ mọ́. ta'ifun mina shaytan àlùwọ́sọ̀wọ́sọ̀ náà pinnu tọ́ ìf àlùwọ́sọ̀wọ́sọ̀ tó là á dẹ̀rọ̀ tú mina dam yóò kàn wá sínú ọkàn rẹ̀ pé kí ló dé tí wọn náà ò ṣe báyìí kí ló dé tí wọn náà ò máa ṣe báyìí kí ló dé tí wọn náà ò máa gbọ́ ọ̀kan báyìí kí ló dé tí wọn náà máa wò kán báyìí kí ló dé tí wọn náà máa ṣe kán báyìí àwọn yẹn gbádùn ayé wọn náà gbádùn ayé ọlọ́run wà lọ́gẹ̀ fún rahim <laughs> ọlọ́run ọba aláwọ̀ aláforíjì ni àdúrú dáadáa tó ń ṣe yìí àdúrú àwọn tìláwà àdúrú gbogbo àwọn sàárà tó ń ṣe yìí wọn náà máa ń ṣẹ̀ṣẹ̀ yìí ọlọ́run ọba ní tẹ̀sẹ̀kẹ̀rù ọlọ́run láwọn tí wọn àwọn tí ti rántí wọn rántí àtibọ̀tẹ́ ẹsẹ̀ yẹn ìpín ah ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé àwọn kan ti ṣe ọlọ́run ọba aláàtì sọ̀tàn fún wa a sì ríbi tọ́lọ̀ wọn parí sí reality náà wà láwùjọ wa bí ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe yìí ẹnìkan ti dáwọ́lé tó ti sàgbákò nú ayé tí wọn bá káànú pé ah kí lọ́wọ́ wá débẹ̀ iná ni wọn náà rò lẹ́mìí tó fẹ́ ṣe yẹn ọlọ́ba ní dàda kàrú tó bá jẹ́ àwọn ẹni ẹni ọmọ arántí wàyí dá hún mú bìsirun wọn wà sáré tó dáwọn wọn wà suratu A'raf àyà two oh one ẹlòmíì ò sì nílé ibi sá wọ́n ti mọ mọ́lẹ̀ náà wọ́n ti mọ mọ́lẹ̀ nù wọn náà kàn di ọkàn balẹ̀ pé àkínà òun wò ní kínà òun gbọ́ ní kínà òun ṣe kínà tó ọmọ àmọ́ atẹ́gùn èso ọ̀fẹ́sì ibi ò jẹ́ kó wà nínú àwọn gàfínú oníkó ti ti padà àbí ó ṣe ó padà ṣẹ̀ṣẹ̀ yẹn ó ṣe tán dáadáa kàrún lọ́wọ́ arántí pé ha kí ni mo dánwò yìí àwọn tó ń ṣe bí mo ṣe yìí láti bọ̀ tán dáadáa àwọn títí wọn padà di lálá yẹn kéékèèké báyìí náà ni tí wọn rin lọ́bẹ̀rẹ̀ kéékèèké lèmi náà bẹ̀rẹ̀ ń sìn tọrọ mi ò ní padà já síbi tọrọ tàwọn tàwọn náà ṣe kí ni tó já sí òṣì ẹ̀sẹ̀ kan tó fẹ́ dáwọ́lé tó ò ní rí àwọn kan tó ń sori bú mẹ́ ọwọ́ já síbẹ̀ tàdákàrò lọ́ba rántí ọlọ́run lọ́ba ti náà fi lára ká méjì lọ́ba túbá káka tó tọ́wọ́bà bọ́lọ̀ ti sàánú ẹni lọ́ba padà sí láyìn padà. ewu dọ́wọ́ mẹ́ni pé ìgbà tó já sínú láyìn gàfélé tó wò pé a ìbí ìṣẹ́jú kan náà ni ìṣẹ́jú méjì náà ni ẹ̀mí lè bọ́ lásìkò yẹn o ibi tó lágbára sí nìyẹn ẹ̀mí lè ṣe kí ni ó lè bọ́ lásìkò yẹn yí pé àwọn èèmù tí o òun èsì ìṣesì náà àmọ́ta lẹ́yìn kó òun ṣe ná òun ní ṣe mọ́ lẹ́yìn rẹ̀ ó lè jálẹ̀ iná ló máa jáde láyé ewu tó wà mẹ́lẹ̀ àwọn tó bọ́ kúrò nínú gáfúrà làwọn tó dé pé wọ́n ń rò ó àmọ́ wọn ò ṣe é a'udhu billahi mina ṣètọ́ ọ̀rọ̀ jíìmù ní pariwo títí ọlọ́run padà yọ kúrò nínú gáfúrà a'udhu billahi mina ṣètọ́ ọ̀rọ̀ jíìmù a'udhu billahi mina ṣètọ́ ọ̀rọ̀ jíìmù yá لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير gbogbo àti ẹsẹ burúkú kan bá ti fẹ wá sínú ọkàn rẹ máa wí tí mo wí yẹn ọlọ́run là ọbẹ jí owó gbé ọbẹ yíwé ah wọn tẹ n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ sí ń gbà ah pé kí ni mo fẹ́ ṣe báyìí wọn padà wá pọpulíṣì mi ṣẹlẹ̀ pépà gbogbo rẹkọọdù mi ṣe kéde ó bàjẹ́ náà ní ẹ bá ẹ ọlọ́dẹ pàdé àlè ó lè pàdé boyfriend woman friend tó bá wọ òtẹ́ẹ̀lì tó wọ́n jáde mọ́ńkọ́ èrò máa bá mi ṣe drive lọ torí pé ọlọ́run ti ń sànú ẹ̀ tẹ́lẹ̀ tó lọ́wọ́ sànú tọ́wọ́ ní gáfúlà wọ́n mọ̀ sọ fáwọn ọ̀rẹ́ yìí pé tẹ̀ à ń lọ o ẹni bá tún fẹ́ jọyàn wa kọ́ jọyàn wa lókè o ìsinmi wọn ti mú títà ní ṣe tìǹà nìyẹn àní àwọn à ń lọ bí táà ti ń jayé ìrẹ́ni <laughs> yẹn kò sí gáfúlà ó ti nípa owó ti ẹ̀rí lẹ́sẹ̀ mọ́ ìbẹ́nìkan rò lásán tí sì ń gbà ní rò ó ní kò tí ń ṣe o ẹ̀rọ ọlọ́run ti ń bà ẹni bàbá wa yìí yàwó àti báàbùlù gáfìlà kí wọ́n á ní tí máa ń fa gáfìlà yìí àti sàlàyé fa gáfìlà òun náà ní ká fi nǹkan tọ́lọ́run ṣe lọ́rọ̀ àyàn fún wa ká fi sílẹ̀ ká wá gbájúmọ́ ìgbádùn ayé ká gbájúmọ́ inú ayé ètò ayé ká má wàá sí ìbádà ká má tẹ̀lé àṣẹ ọlọ́run ká máa ṣe ọlọ́run tí wọ́n pè ní gáfúlàní kí wọ́n á ní sábàbí rẹ̀ alákọ̀ọ́kọ́ àlìjáàlù billah wa azamati wa dini òun náà ní kéèyàn jẹ́ láì màkàn sí títóbi ọlọ́run téèyàn bá ti mọ ọlọ́run yóò wọ gáfúlà àti téèyàn bá gbẹ́sìn yẹ̀yẹ́ yóò wọ gáfúlà ọlọ́run bá ní kul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ọlọ́run bá ní ìjẹ́ wọ́n jọra wọn àwọn tí wọ́n wá ìmọ̀ àtàwọn tí wọ́n wá mọ̀ àwọn tí wọ́n ní ìmọ̀ nípa ọlọ́run àtàwọn tí wọ́n ní ìmọ̀ àwọn tó ń gbàgbọ́ yẹ́sìn àtàwọn tí wọ́n gbọ́ <clears throat> àtàwọn tí wọ́n gbàgbọ́ yẹ́sìn ọlọ́run ní ṣíbà kan náà wọ́n rí innama yadhakkaru ulul albab ọlọ́run ní àwọn tó jẹ́ àwọn onímọ̀ láàrin wọn àwọn ọ̀jọ̀gbọ́n láàrin wọn àwọn èèyàn máa rántí ọlọ́run torí pé ulul ni wọn ulama àwọn kẹ́kọ̀ọ́ nípa ọlọ́run wọ́n dẹ̀ nímọ̀ nípa ọlọ́run wọ́n dẹ̀ nímọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn ẹlọ́run máa gáìdì wọn àwọn tòun yẹn táwọn ọ̀gá ìdẹ̀ẹ̀dì kí ló ignorance ọ ọ ọ ọ ọmọ ọmọ lọlé kéwù ìwọ náà lọ alikọ ìyàwó rẹ ọlọ ẹ wá ní ẹnbẹ nínú odò gáfúlà sálẹ odò gáfúlà ó gbé lọ dé ìbáṣẹ yìí ìmọ̀tẹ́sì gáàdì ara yín kò sí kíni kò sí ẹ̀dẹ̀ wa yóò mọ ọ̀ràn létí pati àmọ́ kò ní létí wáàsí kò ní ọ̀ràn létí lékéwù sọ́tù zuma ayé ẹlẹ́ẹ̀kẹsàn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì hubu dúnìyà wọ̀n ìṣègàlù kéèyàn onífẹ́ ayé ṣẹ́rí ìfẹ́ ayé tá a wíyẹn ó dúra wọn lọ ọlọ́run bá ní wàá tó fi bó nàní máa dá ó bá ń jàmbá ọlọ́run ní gbogbo ẹ̀yìn ẹ̀dá ọlọ́run gbogbo ẹ̀yìn ẹ̀fẹ́ náà ó bá jàmbá torí pé pẹ̀sẹ́ nìkan tí wọ́n mọ̀ lówó tí ò kẹ́nìkẹ́nì kan jókòó ló bá ti jókòó lẹ́yìn nìkan wàá gba hundred thousand hundred thousand lọ́dọ̀ mẹ́wàá gbé lọ́wọ́ tí wàá ti sàn kọ́ wàá gbà mí wọ́n mílíọ̀nù náírà ẹ̀sìn láwọn sọ fún sáà ẹ̀dá kù ẹmọ́dé wá sí yàn pẹ́ lẹ́nu ẹ̀dá kìíní tó fẹ́ pín lọ́kàn yàn pàtàkì <laughs> ọlọ́wọ́n bá ní wọ́n tó ṣe bóun náà ni máa làhó bàjẹ́ mọ́ ọlọ́wọ́n ní gbogbo yín lẹ fẹ́ràn owó ọlọ́wọ́n tẹ̀lé ká mọ̀ owó ó ní fáwọn ṣòfin mọ̀nà kébì ọwọ́ kò ló mẹ̀lẹ́sìkì ọlọ́wọ́n ní ẹwà rìsìkì lọ ẹwọ́ wo lọ tẹ́ fi sẹ̀mí owó lèyàn fi sẹ̀mí nú ayé owó yẹn à ń wá nítorí kálíbà ní ìfọ̀kànbalẹ̀ táàfin rí ọlọ́run sìn owó yẹn jẹ́ wàsílà irinṣẹ́ tí ó jẹ́ kí ojúṣe wa tọ́lọ̀ torí ẹ̀dá wa kó ṣe kíni kó lè rọrùn láti ṣe ká jẹun kí tọ́mọ́ pa wá ká ká rẹ̀ ká owó nínú gbogbo abala àjọsìn wa èyí tá à ń sọ yìí di ẹni tí ó bá rẹ̀ nínú gáfúlà òun náà ni excess owó tó ti lé kúrò ní ibi bùkátà owó fáàrí owó ẹ wá wù mí ẹ wá rí mi ẹ ẹ rí létí mo kọ́ ọ̀rẹ́ mi kọ́ kan ìmọ̀ àtúnkọ́ ìtọ́nà ń pa orí ibú ti báyẹn gáfúlà ti dé ọ̀rọ̀ mọ́tò kò tí ì délé láti pọ́ọ̀tù títí ń gbé mọ́tò bọ̀ ó ti tó rí mi lóní wáìfù mi mọ́tò yẹn sọmọ gbójú lè ràn àádẹ́ra ní next year inshallah ọba tó bẹ̀rẹ̀ sí sáwọ́ yẹn jù èyí tó ṣẹ̀ṣẹ̀ rà kankan ò ṣe o yóò wá páàkì mọ́tò sínú ọgbà tó bá fẹ́ jáde yóò máa wò bí ẹni tí ó ní kankan kan pé èwo ni kóhun ṣe kíni èwo ni kóhun gbé jáde ńbẹ ó tún ní ọyá ètò starting ẹ̀ pàpàdà ọyá ẹgbẹ́lẹ̀ wọ́n tún fẹ́ dé ẹnu géètì ó tún ní ẹ padà ṣe rẹ́ẹ̀dì ẹ̀ nìkan gbé lọ àwọn táwọn wí ni nìkan ti ṣe wọ́n <laughs> òkì dùwà o kò sí dùwà o subhana rabbi subhana rabbi alazim wa bihamdihi ẹ̀ kò rí wí subhana rabbi alazim ọbẹ̀ hamdi yìí kò rí kà kọ̀dájọ́ dásọ̀run ayé lòun lé michigan ó bí sì ti ayé máa ń kọ́lé kan tẹ́lẹ̀ ọmọdé foundation mi yọmọ ní ilé wá di one hundred and five lẹ́nu ní báyìí ilé tàbí kọ́sáyé gbogbo ibi tí ó sì sùn náà kò lè sún yàrá kan tó jẹ wọn àtàkàṣò kọ́kàn máa wá kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pọ̀ torí fáàrí àti torí kí ọ wá ní ambition tó gùn pé wípé in the next two thousand and thirty five màá sí lebo mẹ́wàá <laughs> two thousand and thirty five ọdún mẹ́sàn-án gbogbo yẹn jẹ̀mọ́ ó sì lè má lo ìṣẹ́jú mẹ́sàn-án nínú ayé ó lè má lo ìṣẹ́jú mẹ́sàn-án lọ nínú ayé kò ní kírun lóru kò ní kírun lọ́sàn-án kò tàbíkárù kọ̀ọ̀kan kòrán kò sì bá dà tó bá jí lóru báyìí èló ló dà èló àkáǹtì ń dà èlé lọ́wọ́ nú àkáǹtì èlé ló ti wọlé èlé ló ti jáde yóò ṣírò owó sùn yóò tún tọ́wọ́ jí báyìí owó ló ṣe kíni owó náà mọ̀ sí àwọn táwọn wí nìyẹn nǹkan ti ṣe wọ́n bọ́bá ti wá dákẹ́ lógìjì báyìí gbogbo àwọn owó tó lóun kójọ yẹn ẹni tí ọba ṣiṣẹ́ ẹ̀ ní ọmọ ṣe kíni òní ọmọ bá ná òun ni wọ́n sì ṣe ṣòro lọ́rùn yàrá nìkan fìlà tà sáfà tó bì ní sẹ́yìn rí ìfọ́nufọ́ra yìí òun náà ni èso ọlọ́wọ́n bá ní ya'lamuna zahiran minal hayati dunya ọlọ́wọ́n bá ní wọ́n máa wá ìmọ̀ nípa ètò ayé wọ́n ṣe kọ́ọ̀sì oríṣiríṣi ẹ wọ́n travel káàkiri ọkùnrin báwo la ṣe ṣe business téèyàn fi lówó lọ́wọ́ ẹ̀hẹ̀ téèyàn bá tó lówó tó fẹ́ kọ́pọ̀ sí àwọn kan wọlé yín lè ṣe wọ́n ní ojoojúmọ́ network ní ṣe kíni ní ọmọ wákàtí ya'lamuna zahiran minal hayati dunya èyí tó yí òun tó ń dùn mọ́ òní pé how to get money <laughs> ní àwọn oníkà mọ̀ wòwò ẹjẹ́ akírun àwọn lè máa fẹ̀rún lẹ̀ sábà ti lówó àmọ̀ kírun. wà hùn mà nílẹ̀ akẹ́rọ̀ tí wọ́n mú ga bìlú ọlọ́wọ́n bá ní ilé ayé yẹn lọ́wọ́ gbájúmọ́ ọwọ́ akẹ́yìn sí iṣẹ́ akẹ́rà. sọ́dọ̀tù àdúrómù ayẹlẹ́ keje ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àwọn ọmọ wa orin táwọn máa ń kọ wọn létí ni pé àkàwé rẹ̀ dáadáa o kò di lọ́yà kàwé rẹ dáadáa o kò di engineer múra síwèé rẹ o kò di pilot múra síwèé rẹ kò di businessman kò di governor kò di minister okuku da pọlọsi pọmọ yẹn ń kírun pọlọsi pọmọ yẹn afa koran ọdẹ gbàgbọ́ yẹ ẹsìn Ọlọ́run ọdẹ ń náà lójú rẹ kó tó jáde láyé àbáni tó ní kọdà yìí nǹkan dáadáa lọ ní kọdà àmọ́ ọmọ tí ò ọ̀kan tawhid ọ̀kan fikihu ọ̀kan ní àwọn ìwárí ọ̀kan ní ẹ̀sìn ọlọ́run ọ̀kan lọ́lẹ́sìn wọ́n lè yàn sàṣe ṣòfò lára ọmọ yẹn ni o àti ṣòfò ni ọ̀pọ̀lọpọ̀ òbí lè nìyẹn bá dé parent meeting ẹ̀yìn ya lọ́yà ẹ̀yìn tí wọ́n nàró ni bàbá yà ń ṣe ń lu yìí náà wọ́n ti máa ń ṣe lẹ́kọ̀ọ́ ni ẹ̀yìn ya kánsẹ́lọ̀ wọ́n ti nàró àwọn ìyá dókítà ní àwọn rèé o ẹ ní ẹ̀yìn yá àfa ẹnìkan kò ní dáhùn. ọlọ́wọ́ ni yàdàmú na záhírọ̀ min al-hayati dunya ètò ayé nìkan ni wọ́n mójútó wà hùn wà nílẹ̀ ákẹ́rà tí wọ́n mú gafilun ọlọ́run wọ́n sì fi ákẹ́rà alẹ́ ákẹ́rà tí wọ́n pẹ́ sí ní ìwà wọn náà gbére-gbére ni ìwọ́n sì wà jẹ́nà náà gbére ni ọjọ́ tá a lò lọ́run ju èyí tá a lò láyé lọ sábà nílẹ̀ àga inú ìwọlé ká fún priority èyí fẹ́ lò lọ́run ẹni kata yé pèsè lọ sí àlàáhìrà kata yé pèsè lọ sí àlàáhìrà ìsẹ̀mí yẹ àyàtún àbàdíjẹtún sàlùmàdíjẹtún lánìhàyà ìsẹ̀mí kan tó jẹ́ pé ó níbẹ̀rẹ̀ àmọ́ kò ní ẹ̀ǹdì ṣẹlẹ̀ ayé yìí òun ní ọjọ́ orí ayé gan fún rẹ̀ ó ní ọjọ́ eré ó ní èjì tọ́lọ́mù fún ayé tó bá padà yá ìwọ́kù òkú òkú òkú ayé padà sí kíni yóò padà end àmọ́ wọ́n yìí nàlẹ́ àkẹ́rà láyé ìyàlẹ̀ àyàwó àánú láwùkánú yà lẹ́mu ọlọ́run bá ní ìsẹ̀mí gbére òun náà ní àkẹ́rà tábà ti dìde nínú sàárè ìsẹ̀mí yẹn má jà fi ṣeré o ọlọ́run ní já sòfò ọmọ o ọmọ tó yẹn sòfò lọ́mọ tó yẹn bíjì ọmọ lọ́hún wọn tí ò kéwú nkàlùkọ́lá ni kò kírun ọwọ́ ní òun ní òun jẹ́ mílíọ̀nìyà ọlọ́kan fún lówó yẹn láti fi yọ lẹ́nu ni gbogbo àwọn òbí ẹni ká tara bẹ̀sìn ká lè jẹ àwọn ọmọ wa ń pa ká tara bẹ̀sìn kọ́mọ̀ jẹ́ pé ìfẹ́ ayé ìfẹ́ ayé òun ni òun jẹ́ kára ẹ̀sìn ọlọ́run bá sùn ẹ máa lẹ́nu omi ìtọ́jẹ́ pé nínú ayé yìí yóò sọ fún yín pé ìlú ọmọ kírun lọ́sẹ̀ bẹ́ẹ̀ náà àwọn olówó wa tẹ́jà àwọn business man jimá nìkan ní mọ́ńkì jimá nìkan ìbẹ̀ẹ́ náà ọjọ́ pé kò kí yídì nìkan ní tí wọ́n confam ẹ̀ pé mo kí kírun ẹ má tẹ̀dọ́dọ̀ rẹ̀ á ní àwọn ọ̀ráyé àwọn ọ̀ráyé àwọn lọ sí Hong Kong àwọn lọ sí Paris àwọn láti bẹ̀ àwọn lọ sí London <laughs> aligafla ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àtibáàbù kẹsàn-án láti gbòòrò náà bọ̀lùmọ́ àti kéèyàn ọ́ tara bọ̀ ṣẹ̀ tó bá ti ń ṣe ọlọ́run púpọ̀ òun ní ráyè mójútó tọ́lọ̀ torí ẹ̀dọ́ wá sílé ayé torí pé ẹ̀ṣẹ̀ ọ̀nà ìdí àná ni màá sí tasudu azikrillah yín máa ń léèyàn kúrò níbi ìrántí ọlọ́run ni tó o bá ń ṣe ọlọ́run ọba àti ṣe kìyàmù lè lè máa nira fún tó o bá ti ń ṣe ọlọ́run ọba ọyẹ ẹ̀mí rẹ̀ ò ní fàṣẹ mọ́sálásí mọ́ ibi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀mí lọ́mọ ṣe kí ni lọ́mọ fàṣẹ kọ́dà bóun kírun gan irun yẹn ẹ̀mí rẹ̀ ò ní sí ń ẹ̀ṣẹ̀ burúkú tó ti wà lọ́rùn yẹn lọ́mọ ṣe kí ni lọ́mọ rò lérí irun ọ̀sẹ̀ lọ́run lé sọ̀rọ̀ àti táyà náà sọ fún ọ yìí pé òun kó bá ọ ó dìde lóru báyìí ìwò gún odó tí wò lọ́sàn-án lọ́mọ rántí wáyé tó rántí rọ̀lẹ́ tó rántí lálẹ́ tó fi jẹ́ kóòlù lọ rántí àti táyà ti dóde ọ ẹ̀ṣẹ̀ èyí tó ga jù ní náà ni kéèyàn máa ṣẹbọ kéèyàn máa sọ ogun kéèyàn máa ṣáájò kéèyàn máa wá agbára agbára burúkú káàkiri ẹwà àwọn ọ̀dọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin yẹn kò sí kankan tí wọ́n wá ká lẹ́yìn tó ju agbára èṣù lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lẹ́yìn wọ́n jí àwọn èèyàn gbé káàkiri àwọn ọ̀dọ́ wọ́n bọ́ sẹ́yìn ìlú wọ́n máa gbé àwọn èèyàn gbé wọ́n máa béèrè seventy million hundred million wọ́n máa negotiate fifty million pẹ̀lú wọn pé sẹ́ẹ̀bà ti fifty àwọn ọmọ tó ń sọjá ilé fifty million naira gbogbo ẹbí yẹn wọ́n lè máa jẹ èèyàn mọ́ látara owó tí wọ́n wáyìn wọ́n máa san gbèsè yẹn tí kálukú fi máa kú lọ́kọ̀ọ̀kan àwọn èyí tó wà lábúrọ̀dù nínú àwọn ẹ̀gbọ́n àbúrò táwọn ń ti dọ́là jọ pásítálì tí wọ́n ń làágùn tí wọ́n ń ṣiṣẹ́ bí akúra lọ́dọ̀ àwọn èbó yóò lè gba owó yẹn wìrìwìrì àní wọ́n ti gbé dáàdì wọn wọ́n ti gbé ẹ̀gbọ́n wọn wọ́n ti gbé àbúrò wọn yóò kàn fáṣẹ sí náírà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sẹ́ndì owó òun náà tún padà sẹ́yìn gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ yẹn ni wọ́n rántí wọn kéèyàn máa mutí ara ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa tètè ná ara ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa wo okú kéèyàn máa mugbó wọ́n máa gbowó èlé kéèyàn máa ta tẹ́tẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ burúkú táwọn yẹn ń ṣe láwùjọ yẹn ẹ má jẹ́ àyìnbọ́ọ̀fù ń bẹ̀ tó bá ti yìnbọ́ọ̀fù ń bẹ̀ ọkàn rẹ máa le tọkàn rẹ bá ti wá le gáfúlà ó ṣe kíní gáfúlà ó wọlé tó bá ti wọlé ayé yẹn ti bàjẹ́ ọkẹ́ ìṣẹ́ akẹ́là bandits ẹgbẹ́ pé wọ́n náà ń gẹ̀rùn àwọn boko haram ẹgbẹ́ kan ni wọ́n jíjí mọ̀ láàrin ara wọn nígbà tí olówó tán ká máa jẹun ká máa náwó lọ́lọ́kùn ọlọ́ba ní kàlábàárà nà àdákùlù bìhìn máa kánú yẹgìrìbù ọlọ́ba ní gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń ṣe lọ́wọ́ bá máa kánú yàmàlú ọlọ́ba ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe ọlọ́wọ́ bá gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe yẹn òun náà ni ó eh, àbẹ́gbẹ́lẹ̀ náà ta ló ní torí ọkàn rẹ̀ ò ní gbọ̀n ọ̀kan nínú àwọn sálábù sọ́ọ́lì náà wọ ẹni rẹ̀ wọ́n ní wọ́n bá gbé ògbó lọ́tẹ́ wọ́n ní wọ́n máa ń wá àdìbà kí ni ìpàgọ́dá máa fi ń gbé òkú yẹn tí wọ́n gbé lọ́tún lóṣù yẹn èyí tó bá tóbi dáadáa nítorí àfáà kan bẹ láàrin wọn kò síjọ́ tí wọ́n yọ lọ́tẹ́ tí máa ń lè dá wálé fún rẹ̀ tí máa ń lè fẹsẹ̀ yẹn ní wálé fún rẹ̀ padà wálé ètò sàárè náà ni ó dúró báyìí ní ọmọ wa sọ ẹkún pé ah ìjọ òní ọkàn òun náà báyìí ìgbọ́n tó wá ní bàbá yẹn lọ tẹ́ àwọn ọ̀dọ́ ti mọ̀ pé bákó táwọn fi gbé òkú lọ yẹn làwọn fi gbé padà wálé torí kò ní lè dánimọ̀ wọ́n wá gbé sí orí ẹ̀ wọ́n wá gbé lọ wájú ilé ẹ̀ wọ́n sì wá tọ́jú ẹ̀ wọ́n sì wá gba mọ́sálásí lọ látara ìbànújẹ́ ìrònú nípa pé bẹ́ẹ̀ bá ti wọnú sàárè yẹn èèyàn tó jáde wọn ti jáde kìí àmọ́ dákun tó tọ́lọ́wọ́n bá wa ẹ̀rí ká tẹ́kẹ̀ ìzì ọlọ́wọ́n bá aláàkọ́ mọ́sà sọ wa ẹlẹ́ẹ̀kẹrin súnbàtúlù gáfìlì náà wọlé gáfìlà kéèyàn máa rìn pẹ̀lú àwọn tí wọ́n ti tán sínú gáfìlà àwọn tí wọ́n ti fọ́nú fọ́ra àwọn tí wọ́n ti tán sínú ayé tí wọ́n ò ṣe ẹ̀rí ẹ̀sìn rò dégbò tí wọ́n ronú ákẹ́rà kéèyàn máa bá wọn ṣọ̀rẹ́ lórí whatsapp lórí internet tiktok wọn bẹ lọ́wọ́ ẹ ẹlẹ́hàá ti ń jó pẹ̀lú jàlùbá àbàtì nìkọ́ kí ni wájà máa monetizing owó ó wò pé kóun ṣe nǹkan tó fọ́nì táwọn èèyàn rọ̀ kiri tí wọ́n wò ó kówó tóun fẹ́ gbà ó lè ṣe kí ni ní kó lè pọ̀ níbo ló fẹ́ bá dé olùsí náà ní ọ̀padà yá ọmọ yẹ tẹ́kí láì já lọ́wọ́ mákàrájá wọ́n yẹ lọ́sọ́kù mi háyétú láyé àtẹ́sùn ọlọ́run ẹni tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba wọn fún lówó níbi tí ọ̀fọ́ kan sí ẹni tó bá yà pọ̀ ọlọ́run kọ́ òsì náà ní ọ̀padà tá a àwọn yẹn wá ń wíwú kúwìí wọ́n bẹ̀ sìn ọlọ́run jẹ́ lórí social media wọn náà jókòó lẹ̀ ń wòran òun wòran àwọn ẹlẹ́sìn sọmọ pé bàbá ti ń wò tó ń wò wọn náà ti wà náà fi wà nìyẹn yóò máa rò pé tóun ṣe yẹn ṣe kí ni ọ̀dà àmọ́ tó bá ti sí fóònù ẹjọ́ kejì tó bẹ́ẹ̀ yàn ká àtàbọ̀ tí ọ̀rẹ́ ni wò kò ní tèmi mọ́ àmọ́ wọn náà tó ti sẹ́lẹ̀ sáwọn èèyàn tí wọn náà ti ẹ̀sìn wọn ti lọ ẹ̀sìn wọn ti lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ ń sì òun gba promotion nínú owó tó fẹ́ ṣe kí ni tó fẹ́ gbà ní ẹ̀yìn òsì mà lẹ́yìn náà tó bá ti yọ kejì tó rí èèyàn bíi two million Ah, àníkì ní dáhùn sí yíma dá àwọn èèyàn láìkẹ́ wọ́n lọ́fẹ̀ẹ́ any bad information má ṣe ẹ̀ báwọn yẹn tẹ́lẹ̀ káwá ti mistake ṣe ẹ̀sọ́dọ̀ rẹ delete ẹ̀ especially tó bá ti ní sí pẹ̀lú ìmọ̀ àfẹ̀sìn ọlọ́run sí yẹyẹ ọlọ́run bá alákòóso àánú wa o wọ́n jẹ́ àmú wọn lọ́rẹ́ o ọ̀rẹ́ rẹ tẹ́jọ wà ń bíṣẹ́ ájíá ọ̀rẹ́ rẹ tẹ́jọ wà níbọ̀ rẹ tẹ́jọ wà ń sáìsì tẹ́ kó lọ sọ́ọ́rí bó ṣe dà wọ́n bá sọ̀rẹ́ o gbogbo ẹ̀sìn tó lọ́rùn ká yẹn tọ́jẹ́ pé kó tó rí ẹ̀sìn yẹn gbọ́yé lọ́bẹ̀ tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún òní alikọ̀ ọ̀la eh, alìgbọ́bà yáàni ọwọ́ agbọ́ gbogbo ẹ̀sán ó ti bí di imán láàrin ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tó bá jòkó ti olórí ibú èèyàn yóò dẹ̀ ba gbogbo ẹ̀jẹ̀ fún tó ní kílẹ̀ ń gbé kílẹ̀ ń gbé ẹ̀jẹ̀ asáyé ẹ̀jẹ̀ máa mú yín lẹ́rú wọn kàn bá ti yín jẹ́ ìwọ́n tó fáyìn tó dáa tó báyìí wọ́n ti dá nǹkan bójú ẹ̀dá òun lórí ẹ̀ pé ní abẹ́rì tiwọn sẹ́ni tiẹ̀ olóògbé ní abẹ́rì tiẹ̀ gbogbo àwa tá ń láwọn ọ̀rẹ́ ń bi iṣẹ́ ọ̀rẹ́ kiri yó òní advice ẹ bó ṣe tó lé ẹ ọ̀rẹ́ oníṣẹ̀ṣe òní advice ẹ ó léwo ẹ ẹni bá tẹ́rìn láàrin àwọn èèyàn tí wọ́n ń jayé tí wọ́n mójútó ayé tẹ̀wọ̀n mójútó ákẹ́rà wọ́n náà padà dára wọn o ìṣẹ́lẹ̀ wọn farun gbàjẹ́ díẹ̀ lọ́wọ́ ní ẹ wọ́n ní eh, eh, rìwáyà kan náà wáyé pé náà bá ti fọwọ́ dirun gbà báyìí kó gé yòókù ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o àyè ah, ní fọ́tò rẹ̀ dédé wásaàpù tẹ́lẹ̀ òun náà ti ń pòsìtì fọ́tò rẹ̀ síbẹ̀ ẹ̀yẹ́ àfa pẹ̀lú orúngbà ó ní ìkìlá àfọwà mbẹ àmọ́ yìí ṣe é tẹ́lẹ̀ nígbà yìí ìkìlá àfọwà wà mbẹ ó ti ẹ̀hẹ̀ èwo ni wọ́n rí pé ó ṣe fùrọ̀ ó ṣe fùrọ̀ nígbà kìyàmù torí àṣàdùn náà dáadáa bá yàwó màlìkìyàmù àlùmọ̀tò wíwú àníbi láwọn tí yàwọn lè kan jù lálẹ́ kìámà nínú wọn làwọn tí wọ́n ń yarí méjì èyí kí ló dé tẹ́rù ọ̀bà ọ́ ọ̀tọ̀ kó gbé fọ́tò lọ́wọ́ sí social media yẹn àti kó má gbé síbẹ̀ kí ni aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ tó bá gbé síbẹ̀ fàájì náà ní gáfúlà náà ni pé àwọn fẹ́ káàmà wáwọn náà fáyìn àwọn náà yáyìn àwọn náà wá ń sọ̀m ọmọ ìyá mi ọjọ́ ń lọ àwọn obìnrin ń gbé fọ́tò wọn sí social media Facebook TikTok kódà kódà obìnrin tó bá ti ń pàṣẹ ti ara rẹ̀ yìí ń fa ìṣẹ̀ṣẹ̀ náà wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn wọ́n padà wá nọ́bà rẹ̀ wọ́n pè ọ́ tó bá ti wà lórí social media nọ́bà rẹ̀ ti wà lọ́wọ́ àwọn èèyàn wọ́n kàn pé àwọn tó mẹ́ni pé a rí post kan wá nọ́bà ẹni yẹn jáde wọ́n dẹ̀ wá sóbàtúrò gàfẹ́lá ọlọ́run ní wàlá tó tàìmọ́ ní àgọ́fàdínà kálùbà wọn zikiri náà ọlọ́run ọba ní ọ gbọ́dọ̀ tẹ̀lé àwọn tí ọkàn wọn ti dipa o àwọn tí wọ́n ti sọnù àwọn zikiri náà àwọn òṣèlú fẹ́ gbọ́rọ̀ tiwa ọlọ́run ọba ní wọ́n tẹ̀lé àwọn tí wọ́n fẹ́ gbọ́rọ̀ wa wọ́n ní kọ́là la ó àfáàtì máa sọ̀rọ̀ kọ́là bí àní wọ́n sọ pé kọ́là owó <laughs> àní òde fújì wọlá lọ tá a lè jó a máa jó tá a máa lágùn pàtí wò lọ́wọ́ nílẹ̀ nìkan mọ́ sọ wọ́n bá mi sọ̀rọ̀ lẹ́kṣọ̀ ọlọ́run ìyá nẹ́bí mọ́mọ́ tẹ̀lé àwọn tí ọkàn wọn ti di pa tí wọ́n fẹ́ gbọ́rọ̀ wá wọ́n tábà na wá ìfẹ́ inú tí wọ́n ní wọ́n tẹ̀lé wọ́ká ní amúrúhú fúrútọ́ ọlọ́run ní ọ̀rọ̀ wọn padà dàrú rẹ̀ ni amúrúhú mọ̀tọ́ yà á ọ̀rọ̀ wọn padà dàrú òfó padà sí wọn náà àwọn sàábé máa bá àwọn ìyàwó wọn ṣeré àwọn ìyàwó náà máa bá àwọn ọkọ wọn ṣeré àwọn ọmọ ọmọ kékeré ṣeré àwọn ọmọ tábà bí kọ́dà níbi àti ìyàwó àìsà níjọ kan e, nígbà wọn ń bọ̀ láti ibìkan wọn jọ sáré bọ̀dà níbi ní káwọn sàábé máa ń lọ tètítètí kí wọ́n máa ń lọ ọ̀nà jì nígbà tí wọn ò rí wọn mọ́ táwọn náà láà níbi àti àìsà mọ́ àdébí wọn ni wọn yà jọ sáré àdébí ò ní ká àìsà wọn sáré níwájú o torí wọn mọ̀ pé ewu ni àdébí ni ẹ máa lọ ẹ máa lọ ẹ máa wo bí ìyàwó mi ti ìyàwó tẹ wá ń jó nípa sí ọwá lọ́gọ̀ ọwá sọpọ̀ ọgọ̀ ọgbọ̀ gan ọdún fẹ́ràn ara obìnrin ọgbọ̀rọ̀ máa jó agbóró lánìí àdábìnrin ọ̀gbẹ́ tí máa ń sáré yàmọ̀ ṣèkì bọ́dì àbí ẹ̀hìn àdábìnrin sàábì ẹ̀ máa lọ tèmítèmí nígbà tí wọn ò ríra wọn mọ́ àdábìnrin ọya nàìjíríà sábà jájọ sáré wọn jọ sáré lákọ̀ọ́kọ́ wọn tó jọ sáré lẹ́lẹ́kejì lẹ́yìn ọdún míì ọdún ìlàkọ́kọ́ ta ló gbá fọ́ọ̀sì ìjàmọ́ ìyàwó àyíṣà gbé fọ́ọ̀sì nígbà tó wọ́n tó wọ́n bọ̀ láti ìrìn àjò ànábì tó rántí pé àyè pọ́ọ̀tì àyè tá a ti tá a ti ṣe exercise níjó ni nì ọ̀yà ẹ̀ tó máa lọ tẹ̀mí wọ́n tó àjọ sáré mi tó alẹ́ gbé fọ́ọ̀sì níbẹ̀ ẹ̀yìn wa Muhammad ló gbé fọ́ọ̀sì torí pé nígbà yẹn ìyàwó àyíṣà ti lára nígbà àtàkọ́kọ́ kò sí lára púpọ̀ àdáṣe gbé dáadáa wọ́n ti jọ bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ dínà sánlásán èèyàn tó ti lẹ́ran láàánú àìjọ bẹ̀ gidi ọjọ́ ṣe kíni ọjọ́ sara wọ́n náà mú yẹn lẹ́yìn náà kò fi lọ́kàn balẹ̀ àmọ̀ fẹ́ lómi ló ń jẹ́ àmọ̀ fún lówó ẹ tó bá ní kẹrin yóò rẹ̀ máa rù látara ìfi lọ́kàn balẹ̀ yóò máa bí àjàgbé máa yàn wọn ṣépè lẹ́yìn àwọn sọ̀rọ̀ kọ́rọ̀ wọn náà sílé máa bú máa jágbé máa kọ́ máa nà Islam yìí síbẹ̀ kí ànígbà mi àdábìyà sọ pé ìyá aisha kọ́ọ̀pù tó fi mú mi ọ̀dà ó ní ọ̀nà ni ibo lọ gbé ẹnu sígbà tó mú onílẹ̀gbẹ̀ẹ́ bí ni àdábìyà wa yí padà yẹ wa gbé ẹnu síbi bí ìyá aisha ṣe kí ni lọ́gbẹ́ ẹnu sí tọ̀ eré wo ló tó báyìí láàrin ìyàwó àtọkọ à ń bọ̀ ọmọ kéèké ṣeré wọn náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ náà oyé ẹni máa sọ àwàdà kan ṣeré àmọ́ kò jẹ́ pé ìwọ ní nǹkan mìíràn

mọ́kúndà tèmi ìjọba ni pé báyà kan sí sọ̀kalẹ̀ nígbà tó sọ̀kalẹ̀ nígbà tó sọ̀kalẹ̀ ilẹ̀ sàmà òhù wọn yẹlẹ àbò tí wọ́n bá ń gbọ́ báyìí eh, ọlọ́wọ́n bá ní àgbọ̀ dénú o eré ni wọ́n ń ṣe o ànábì ọmọ bá wọn sọ̀rọ̀ ọlọ́run àwọn tẹ́mi wọn ti di wọ́n dẹ̀ máa gbọ́ báyìí wọ́n dẹ̀ máa ṣeré ẹ̀mí wọn ò sí níbi tí wọ́n ṣe kiri nígbà ànábì ń sọ̀rọ̀ ní sẹ̀lẹ̀ ń bínà ẹ̀rí kan ti sọ lẹ́kọ̀ọ́ di bíi fọ́ọ̀nù sí pé táwa fẹ́ sùn kákan wá lẹ́kọ̀ọ́ nìkan náà àwọn àfáà táwọn fi rẹ́rìn-ín àbáwọn àfáà tí wọ́n ń takora wọn táwọn òfin ta ló ní point kìí ṣe pé wọ́n fẹ́ bẹ̀rù ọlọ́run lára lẹ́kìọ́ ní sikini tí ń gbọ́ gáfìlà kan tó nìyẹn ebi wọ́n ti ń discuss ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi tí wọ́n ti sọ̀rọ̀ mà tí wọ́n ti sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run bá àwọn díẹ̀ díẹ̀ lẹ́rìí bẹ̀ tí wọ́n wò ẹ̀ẹ́dì bọ́ síbi wọ́n ti ń búra wọn àfáà lágbájá ti fún ní rọ́dù tọ̀hún náà ti fún lẹ́sìn ẹ̀ẹ́dì tó máa rọ́ síbẹ̀ yìí sí báyìí rọ́dù tuntun olótún wa ń dání kì í ṣe pé ìmọ̀ tuntun <laughs> gáfìlà wọ́n padà yá wọn náà padà wá di kọ́mẹ́dì kò wá ní sí màlá rẹ̀ mọ́ láàyè tán kò lóòbọ̀ ọlọ́run bá ní ọkàn wọn ti sáré lọ àlàmọ́tò lè gáfìlà kí ni àwọn àmì táwọn rí lára yẹn táwọn mọ̀ pé ìfọ́nufọ́ra ti wọlé wàhálà ti dé àrùn ti dé gáfìlà àrùn ni dá ọ̀dọ́ọ̀lù ó burú ju kánsà lọ tí kánsà bá mọ̀ yàn lọ́mọdé àárín tọ́ba ti mẹ́mẹ́ rẹ̀ sínú sàárè tọ́ba ti pa wọ́n ti tán ìnira ti tán àmọ́ gáfìlà òun yóò sìn ọ́ kò nú ayé tayọ sàárè dábìlà ó sì yàn tó jáde kìámà ni sẹ́yìn oní káì yà àṣàlàtà káì àlàmọ́tòlù gẹ́fìlà àwọn àmì tá máa rí lára àyàn tí wọn náà máa rí lára rẹ lórí tèmi máa wípé gẹ́fìlà ti di alákọ̀ọ́kọ́ tàkàtù fún ìbàdàn tó o bá ti ń sọ̀rọ̀ ojú níbi ìjọsìn ọlọ́run kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ètò ìbàdàn pé fura o ti ń sìn kankan bọ́yá o ti wọnú ayé ẹ̀mí rẹ ti kú nínú ọ̀dọ̀ ọlọ́run àbí o ti ń ṣe ọlọ́run àbí kankan ti ń ṣe ọ́ àbó ti mísì máa ọ̀rẹ́ kan àbó ti ń wọ̀ kankan àbó ti ń gbọ́ kankan ara rẹ ọmọ lọ́tíkọ̀ ara ò ní yá sí ìbádà mọ́ wọ́n bá ní ẹja lọ lè kírun wọ́n bá dé wájú wọ́n sáfì ọjọ́ ìjà wọn gbà àní ẹ̀ lè á pàdé èmi náà kíte mi bá tiẹ̀ lọ ní ẹ ẹni tí ẹ̀mí rẹ̀ bá ti fà sírun mọ́ àti ìbádà ó pé àtàkásùn ẹni tí máa ń yára dìde tẹ́lẹ̀ ọwọ́ àti pé wọ́n ń lọ lérí bẹ́ẹ̀dì kò dìde nǹkan kan ti ṣe é nǹkan kan ti ṣe arákùnrin àwọn arábìnrin yẹn ẹ tètè wádìí ló ṣe é àbí ẹ̀dá yìí máa jẹ pọ́lísìn ẹ̀mọ̀ pé yọ́ máa ń lọ́dún mọ́lẹ̀ ẹ̀hìn àdènà ẹ̀dá diagonize pé kún diagonize kan fún kíni kan fún ní àwọn tí ń ṣe é nǹkan ti ṣèyàn tí ara ọba ti yá sí padà mọ́ tí sì máa yá tẹ́lẹ̀ ọjọ́ kú tẹ̀ ń súnmọ́ ọmọ parí kò á ní ọ̀kan tẹ́lẹ̀ láàrin oṣù ó parí láàrin oṣù mẹ́fà ìyẹn tẹ́ ti ń ṣẹlẹ̀ wọ́n tó ń gbọ́dọ̀ kọ́kọ́ lẹ́nu gbẹ́lẹ̀ ìtọ́lọ́wọ́n bá yọ́nú sí ọ wọ́n náà ti lajú bọ́kọ́ bá sọ ẹ̀kan wọ́n náà wá sọ mẹ́wàá wàhálà ti dé ọ̀rá fi ọlọ́run tẹ̀lé mọ́ ẹlẹ́ẹ̀kejì àti ìta àdùmọ̀já àti ilmi wal zikr tẹ́yìn bá ti ń sá níbi wọ́n ti ń ṣe wá sí nǹkan ti ṣe àbí ń sá ní hálùkọ̀ wọ́n ní ojú wálùkọ̀ ti pẹ́ ẹ̀lì rẹ́sì lọ́ọ́ ní kẹ́lẹ́ lè wò òun náà ó ní ká ti sùn òun náà kí ló dé tó ọ̀wá sí alukọ̀ wọn ọ̀wá mi tó ti máa gbọ́rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ rẹ̀ ó fi máa ṣe kí ni tó fi máa yè ọlọ́ba ní sọ yàtọ̀ kánú mà ń yàkṣá ọ yàtọ̀ jà nàbọ̀ hálẹ̀ aṣọ ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run ọba wọ́n máa wá sí ìjòkó ẹ̀sìn ebi wọ́n ti rí bẹ̀rù ọlọ́run wọ́n yàtọ̀ tó bá ti lọ ìjòkó tó bá ti ń kórìíra ìjòkó ẹ̀sìn tí ò sí lọ́kàn ẹ̀ mọ́ tó lè máa ń ṣe tẹ́lẹ̀ gáfúlà ti dé àtàfà kóró bẹ̀rẹ̀ àmọ́ wọlé mọ̀tàlá káàdì zá ìlà tó bá ti ń fi ilé ayé ti fáàrí ọ̀ dìvẹ́lọ́pù nínú ẹ̀sìn kí ni ìyàmọ̀ dùn ọ́nú ọ̀wá ń dìvẹ́lọ́pù nínú kíni nínú ètò ayé wọ́n tó máa tún ṣe fáàrí láàrin àwọn èèyàn yìí pé ẹ wá wọlé tí mo kọ́ ẹ wá wo mọ́tò tí mo rà ẹ wá wá mi ẹ wo oúnjẹ tá ń jẹ ẹlẹ́mí ọjẹ yóò dáná tán yóò tún ya oúnjẹ yóò yà yóò tún post ẹ̀ lórí online <laughs> ẹ wá ń gbádùn lábújá o ẹ kò ṣẹ́ bóyá àwọn ikú lábújá <laughs> àwọn gbájú London làwọn wà báyìí USA làwọn lẹ́yìn náà kan kò sí tẹ́ ní USA lọ́mọ kó tọ́ tí wọ́n gbé ọbọ̀ lẹ́nu ah fáàrí kọ́dà àwọn àfáà ńlẹ̀ Yorùbá tọ́rọ òye àwọn náà ń ṣe fáàrí àwọn kọ́lé tó yọmọ pósìtì ẹ̀ yọmọ lọ́nu yàrá káàkiri ẹ̀wọ̀n tó ń rà pop gbogbo ẹ̀ pop ni <laughs> nǹkan ti ṣe ẹlòmíràn ní òkè àti ilẹ̀ mílásán gan ẹmọ yẹ tọ́wọ́ sí more than two hundred thousand ẹjọ́ tọ́wọ́ yẹ bá ti dé mẹ́rin nǹkan ti ṣe ọ́ ìlọ́jọ́ àlèkè àmọ̀ sí wọ́n wọn gbogbo aṣọ àti ilé tọkọ wọ́n wọn mọ́nu sẹ́rẹ̀ nǹkan tó bá ti dúdà fàdí lọ́rùn a kì í pàtàkì ẹ̀ láyé náà <laughs> ọlọ́ọ̀bá ní ilẹ̀ tí náà yára júùdà lè kọ́ àná ọlọ́ní gbogbo àwọn tí wọ́n ṣe rí ti wà rò báwọn pàdé wa wọ́n rọ̀ ju bil hayati dunya wọ́n fọ́kọ̀sì lé lílẹ̀ ayé wọ́n ti máa ń nù bí ha wọ́n dẹ̀ wà ń bẹ̀ wọ́n fọkàn balẹ̀ síbẹ̀ wọ́n lẹ́ni náà wọ́n ní ayatina lagaafilun ọlọ́ọ̀bá ní gbogbo àwọn táwí ẹni ibú ni wọ́n wọ́n dẹ̀ ti fọnú fọ́ra wọn ò sínú àwọn ẹni rẹ̀ sọ́tò Yunus àyà sẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àmì istisraru mahraman kéèyàn máa fojú tẹ́ḿbẹ́lú ẹ̀ṣẹ̀ ó ti fóònù orí kankan ó gbé díẹ̀ káàtó ó tún dúró síbẹ̀ ó gbé e, eléyìí kéré nu táwọn yẹn ń ṣe náà ẹlẹ́mi tó pósìtì kan mí sí wọ́n fẹ́ kẹ́ ewu tó wọn fẹ́ mọ́ ní sí ó rí kó tó pósìtì ẹ̀ ó rí pé arábìnrin yẹn ó sínú ilẹ̀ ó rí pé arábìnrin yẹn sínú ilẹ̀ ó ti gbàgbé ó ti gbàgbé wípé wọ́n ní káwọn worun obìnrin bóyá ó wà ní offline àbí online ẹlẹ́mìí dèbò lóun wo news ẹni tí ká news ló ti ti wọ alálẹ̀ kọ̀kásì kankan ó wò pé àwọn àwọn èèyàn ni wọ́n ń dúró wọ́n ń ṣe sìdá ni wọ́n ń lọ́mọ ara wọn náà wọn ò ṣe bẹ́ẹ̀ kéèyàn máa fi ojú kékeré pẹ́ńpẹ́lú ẹ̀sẹ̀ kí lóun ti sọ àwọn tó ń sọ orí lẹ́yìn tó ń sọ jù báyìí lọ́wọ́ kí lóun ti ṣe àwọn tó ń sọ orí lẹ́yìn tó ń ṣe jù báyìí lọ́wọ́ ọkàn bàjẹ́ nìyẹn òun tó yẹ innal mu'mina ànábì ní olùgbàgbọ́ òdodo yàrá lónà ó bá wo ká ànáwó kọ́ àìdùn tààtà jabal yóò máa rí ẹsẹ̀ rẹ̀ yóò máa rí ẹsẹ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé ó wà lábẹ́ àpáta ni yàká fún yàká àlè ẹsẹ̀ kékeré yóò máa rí nígbà tí ó wà lábẹ́ àpáta àtàpáta fẹ́ ṣe kíni tó fẹ́ jálù ọ̀yìn náà ti fàájìrà àmọ́ ẹni fẹ́kàn rẹ̀ ti bàjẹ́ yàrá lónà ó bá wo bí mara àlà àǹfì wọ́n máa rí ẹsẹ̀ rẹ̀ bíi eṣinṣin tó tó bà lé nímú ó rò kíni kíni wà nù kò ní ìtumọ̀ <laughs> ẹ̀rọ oníbà bẹ́ẹ̀ sì ni ẹ̀ṣẹ̀ kéékèèké náà ní máa padà di ńlá tàbí yóò lọ wá sí ìmọ̀ waste time lórí nǹkan tí ò ní sàǹfààní ńlá yà sí lọ́hùn eléyìí náà wà nù àwọn àmì ìpè lágbájá agbó agbó ó ti gba gbogbo òye tán àmọ́ ò wá mọ́sálásí <laughs> wọ́n pòfẹ́sọ̀ pé ọmọ waste time ara rẹ̀ lérí ọ̀rọ̀ nǹkan tí ò ní sàǹfààní lọ́rùn àbí lẹ́ni tí ò ní sàǹfààní láyé gan-an olóyìn tí wo bọ́ọ̀lù lápèjúwe ń sìn kí lọ fẹ́ dànù

ẹ ní gbogbo ayé bá ń pariwo. àwọn òwe eléyìí kí ló wà dì mọ́ ẹkọ́nọ́mì ìlú kí ló wà dì mọ́ ètò ìsẹ̀mí rẹ̀ gan tágbé ìwé sáyẹ́ǹsì lọ́wọ́ ṣe ń kà ní àbọ̀nkàwé English ní àbá nítorí pé yọ̀ràn lọ́wọ́ lérí ètò ayé àbí engineering lòun wò lérí lérí fóònù àbí iṣẹ́ tó kọ́ òtún àwọn tó tún máa ṣe jù ọ lọ àbánilé ìdájà àsìkò tó lò níbi bọ́ọ̀lù kọ́jé tó ayé gan-an ìlọ ń kọ́ lérí fóònù ó dẹ̀ wá dájú bọ́ọ̀lù àmọ́ wọ́n ti sọ bọ́ọ̀ di gáfúlà báwọn ni wọ́n máa pèrún wọn ní kírun kọ́dà yìí tó lọ́wọ́ lọ́ọ́ lè kírun yẹn náà ọ̀hún kà ń kírun yẹn pẹ̀lú ara ni ibi bọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ lẹ́sẹ̀ kí ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà nǹkan tí sèyàn ni yẹn jẹ́ mọ́ ẹ náà fúnra pẹ̀lú inú gbọ̀bá yìí níbo ló ń lọ ilé ìwòbọ̀ gáfúlà gáfúlà kọ́nà ń sọ wà ń bẹ̀ ìlàjù gáfúlà níparí ọ̀rọ̀ mi ìlàjù gáfúlà kí wọ́n á ní àwọn rẹ́mẹ́dì kí ni oògùn gáfúlà wọn lálàkọ̀ọ́kọ́ kéèyàn máa fi ìrun wákàtí márùn-ún ṣeré lásìkò rẹ̀ èèyàn ní máa kírun wákàtí márùn-ún lásìkò rẹ̀ àbí pé ọlọ́run ó síjú àánú rẹ̀ wòyàn ìgbà tó wà sí fèrè kan fún ọlọ́run lọ́wọ́ máa súnmọ́ ọlọ́run ó sì súnmọ́ ọlọ́run alhamdulillah ojúṣe rẹ̀ ní ayé nìyẹn ẹlẹ́ẹ̀kejì àtikáàrù sọ̀bà wal masa wọ́n gbàgbé láti mọ̀ọ́sẹ̀ zikir citadel of believer lọ́dẹ̀ prayer twenty seven máa ń kà á láàárọ̀ àtìlẹ́yìn asep òun ni àsìkáàrù sọba wọlùmọ̀tà ilẹ̀ àdẹ́bì máa ń kà zikiri yẹn alákòókò ọlọ́run máa fi sínà fún ọ ọlọ́run sì máa fi dáàbò bọ́ ọ wà wà ní àwọn tí wọ́n ń dájọ́ síwájú ọlọ́run ba tí wọ́n ti ní nǹkan wájú ọlọ́run yóò tó bá jáde láyé gbogbo àwọn àsìkáàrù yẹn subhanahu bi hamdi subhanahu bi hamdi adada kálíkì wọlé tó náà subhanahu bi hamdi adada kẹlímàtì gbogbo tó ń yẹn àtibí allah la ilaha illa huwa alayhi tawakkaltu ayatul kursi gbogbo tó ń yẹn wọ́n máa gbé lọ sọ́run every day ní kọ́ ṣe lẹ́yìn náà kọ́ ọmọ ṣe tìláwà Quran lẹ́yìn àsìkà àtúmọ̀dà zùkà wọ́n ti dàgbà kọ́ ọmọ ṣe la ilaha illallah ọmọ ṣe tẹ̀síbí subhanahu wa bihamdi subhanahu alazim ọlọ́ba ni wájú kúrò rabbaka fi nafsi ọlọ́ba ni máa rántí ọlọ́ba nínú ọkàn yìí tadarru'an wa khifa kọ́ wa máa gba búbú tí wájú ọlọ́run kọ́ máa sọ jẹ́jẹ́ wa duna al-jahri min al ní kò dúwe wala asal láàárọ̀ àti asal àkálẹ̀ àwọn yorùbá tó di kíni àwọn lárúbá tó di yorùbá nìyẹn bílíkù tó wì láàárọ̀ lẹ́yìn àṣùbà wálé àṣọlẹ àti látàlẹ eh, lẹ́yìn àṣẹ wàdà àtẹkùn mi náà gíga àfìlì ẹwù tó lọ fi parí àyà yẹn ọlọmọba ni mọmọ wà nínú àwọn tí wọn gbàgbé wọn tẹ ń bẹnu ayé ẹlẹ́ẹ̀kejì nínú àwọn solution òdúró mọ̀jáde sẹ̀rẹ̀ ẹ̀lìmí ó náà ẹnì kọ̀ọ̀kan wa ká gbìyànjú ká máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ friday ni wọ́n ṣe ní o sunday ni o ẹ̀kan lóṣù ẹ̀kan lọ́dún ni o eh, every week òye kọ́dà wọn ṣe lẹ́jọ́ ń bò mí nílùú mi lẹ́ẹ̀mẹ́ta mẹ́rin káwọn ìyàwó yẹn máa lọ alukọ́ kẹ́yìn náà máa lọ nítorí lè mú yẹn kúrò nínú wàhálà ayé yìí ibi ìṣẹ̀lẹ̀ náà ayé ti kọjá agbára everybody. táàbà kan tó bá jòkó lórí fóònù tí ọba jíkẹ́ yòó pé ìgbà tó fi lò sẹ́jú méjì gáfílà ọtí sekí ni ló ti gbé lọ kátó wá pé ọtó kéwú. nígbà wọn ṣe ní ayé ìṣẹ̀lẹ̀ náà màmá àmọ́ tó bá ti lọ jòkó jòkó yẹn máa kọ̀rẹ́ẹ̀tì ọ̀sẹ̀ máa lọ jímọ̀ yín tẹ́jọ́kùnrin ọlọ́wọ́n bá a lá ó ní anabiwa ah, muhammad sallam anabi ni dáhùn arábìnrin bẹ̀rẹ̀ yàtọ̀ jẹ́nà anabi ní bá rí àbàtà àlìjẹ́nà nù ayé fáríta òun èyí náà jòkó pẹ̀lú wọn kọ́ọ̀lù wà má rí yàtọ̀ jẹ́nà wọ́n ní kí ni àbàtà àlìjẹ́nà tó wà láyé anabi ní xilá kò zikì òun náà níbi tí wọ́n jòkó tí wọ́n ti rán nílé tí ọlọ́ ibẹ̀ ni wọ́n ti máa pè é sákèésí èyàn máa gbàgbé ọlọ́bíṣẹ́ àwọn ọ̀gá àwọn tó wà bí iṣẹ́ yín gàfìlù ni wọ́n gàfìlù láti lẹ́jọ́ wọn skul tẹ́jọ́ tìjì wọ́n ti da mẹ́mórì yẹn rú kí ọ̀sẹ̀ tí mo tó dé àbí wọn náà ṣe ìgbébùn lọ́wọ́ ni láàrin jọ́mẹ́ta ni ó ti gbàgbé sẹ́yìn kọ́ mọ́ṣẹ́ àbọ̀tọ̀ wa ń lọ jòkó wọn máa rán létí wọn máa padà títí tó fi níwàánu gàfí lónìí lẹ́yìn náà sọ́wọ́tò sọ àlẹ́ mú àwọn èèyàn dáadáa lọ́rẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún máa ń fọ́tò àti kẹ́tì dúnìá zá ilà dá ilé ayé mà dá ilé ayé mà ìpele ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n tó ọmọdé ọdún mẹ́bọ̀ kí ló dé tọ́wọ́ pẹ̀tẹ̀ bọ ayé kalẹ̀ ọwọ́ gbàgbé tí <laughs> ọfẹ́ mú lọ sọ́hùn wọ́n ní kéèyàn dalẹ̀ ayé mà kọ́dẹ̀ mọ́ máa fi ṣe yásíkì pé ọlọ́run fẹ́ràn àwọn olóṣèlú fún un láyé ọlọ́run máa ń fẹ́ lómi láyé torí kó lè bá fi àjẹ́ torí kó lè bá wọná lọ́lọ́run ti fún láyé ọlọ́run mọ̀ tí ọba lówó lọ́wọ́ kò ní wọná <laughs> kò ní kò ní ṣiṣẹ́ bí ewu wọná wa darí owó sọ́dọ̀ rẹ̀ èyí máa wá pé yìí sì mutí ní ní jẹlẹ́dẹ̀ ní gbàṣẹwó ní ní gbalẹ̀ ńlẹ̀ yìí sì tó ń da fún ọlọ́run náà ànábì ní sèjọ́ ráàjì ànábì ní ọlọ́run fi dẹ́lẹ́kẹ́ ni ó yọ padà mú nígbẹ̀yìn ó wọ́n mójú tó ẹ̀sìn tí wọ́n wá ṣe láyé níparí ọ̀nà ni àdúrà àdúrà kan bẹ́ẹ̀ tí baba sẹ́kù Mohbad tó máa ń ṣe nípa gáfúlà yìí àmàáwí káwí tẹ̀lé mi Allahumma inni a'udhu bika min mawtil fuja'ah في ساعات القفلة وارزقني حسن الخاتمة اللهم إني أعوذ بك من موت الفجأة في ساعة القفلة وارزقني حسن الخاتمة كنت ماري اللهم ولوم إني أعوذ بك من موت الفجأة موصو موصو وصدور صومي نبي كوكي في ساعة القفلة tó bá àyàn lásìkò tí èèyàn bẹ nínú fọnfọra wọ̀dùsùkú ni ó sì náà lè káàtì mọ̀ wọ́n dà kó mọ́sẹ̀ fún mi ní àtibọ̀tà dáadáa allahumma inni a'udhu bika min mawti li fuj'a fi sa'ati al-ghafla warzuqna usna al-khatima bá ti tọrọ yìí ọlọ́mọ́sà ti bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà ti bẹ́ẹ̀ fẹ́ mi ọlọ́mọ́sà ti bẹ́ẹ̀ fẹ́yìn ayé tá a wà yìí má jẹ́ jíjẹ mímu ọlọ́mọdé ó nira gbogbo tá a dáwọ́lé fi wá jẹ̀bi gbogbo tá a ṣe táṣọ akáwọ́ pọ̀nyìn lọ́jọ́ jáde kìyàmà ọlọ́mọdé àdáwọlé abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọdé àjẹyẹ wọ́n dáa ọlọ́mọdé àjọrùn wọ́n dáa ọlọ́mọdé àjẹgùn lẹ́mìíràn dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh iqtaraba lin hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون